Shadi, ọ̀rọ̀ leave me alone. ìwà ẹ ìṣesí eluti gbogbo very strange these days. Tókunbọ̀ àti wed àti fẹ́ máa àti ṣe anniversary ó ṣe wà lẹ́nu pé ìgbà àdétì ẹ fẹ́ dé ti pa. lédi wo ló fọkàn sí ọ̀rẹ́ mi. jọ irú business wo gangan lọkùnrin àtobìnrin ṣe tó jẹ́ pé kò mọ time ó máa pe ọkọ mi láàárọ̀ á pè lọ́sàn-án á pè lálẹ́ á pè lóru. if i'm not welcome there i would like to pull out. mo kì í ṣe báyìí tẹ́lẹ̀ náà. ṣòwò wípé ọlá àbàtà kì í lójú ẹ̀ tó ń ṣàn. owó jíjẹ ti pọ̀ jù ara ẹ ti gbóná jù. yes àwọn ni mí mo mọ̀ ẹ má bà tèmi jẹ́. gbogbo kan tó bá ṣe mí you always want to know everything what is your problem kí ládàá pọ̀. láàrin èmi àti ẹ ṣe mọ̀ pé born by mistake yẹn. Breakfast. Eh? What happened to breakfast? Why must you always display this lunatic aspect of you? Èyí wà pé ọ̀nàdá tó ní pé ọ̀nà ò tẹ owó fún wa kí àwọn what I said. Ìyàwó yín ti ní àrè. Ó tún ní àdè nínú abúlé burúkú. Àṣírí ẹ̀ ti tú oní ìkùnrin alágbèrè ni ẹ. You're just shouting, you're nagging. Ṣé fẹ́ nà mí ni? Ẹni tó bá láyà nílé. Eh àtẹnitọ́ lọ́kọ̀ nílé tí wọ́n bá colomigrate wọn tí wọ́n jọ ń ṣe nǹkan papọ̀ ah. ó dáa. you are my territory yes territory mi ni mo dé láti gé ẹ̀jẹ̀ pẹ̀lú everything. iye ló fi lè pàtnà mi lọ. báwo pàtnà pàtnà àṣírí ti tún sí i don't need you i can help myself and i will fight.